أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك الله سبحانه وتعالى أتركاتك يا النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كما باوى سابع النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo tó fi dijọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama àti gbogbo ẹ̀yọmọ̀yá wa nínú islam tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò wa yìí lórí facebook live ad-dinu nasiha mu'assasatu dini nasiha lid-da'wa ad nasiha da'wa foundation akíra wa sórí ètò wa èyí tí ó máa wáyé ní ojoojúmọ́ tí a ti máa pàdé ọ̀kan òjọ̀kan nínú àwọn olùmọ̀ wa tí wọ́n máa yànnàná àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala ètò náà bẹ̀rẹ̀ lónìí a tó gbọ́ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lónìí ohun tí a ṣàgbéyẹ̀wò rẹ̀ òun náà ni al-islam wal-aada al-islam wal-ada islam àti àṣà eléyìí ó ṣe pàtàkì púpọ̀ fún wa kí àṣà gbé yẹ̀wò ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ yìí kó sì yẹun kálukú wa ẹn torí pé al-islam àti àṣà ó wà nínú àwọn nǹkan tí máa ń fẹ́ dàrú papọ̀ mọ́ra wọn tí àìfẹ́ mọ́bò láti yẹjú ẹ̀ kí náà pè ní al kí ni al-islam àlàyé nípa ìtumọ̀ al-islam yìí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe ṣe tààrífù rẹ̀ fún wa ní tó jẹ́ pé tààrífù tó wà jami'un mania al-islam òun náà ni al-islamu lillah bitawhid òun ni ká pájú sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala bitawhid pẹ̀lú pé ká ṣe ní ọ̀kan ṣoṣo alìsìláàmù lillahi ta'ala bitawhid wàlìkìyàdù láhú bita'a kásì gbàfà fún Allah subhanahu wa ta'ala ká máa tẹ̀lé Allah subhanahu wa ta'ala ká gbàfà fún kájúpájú tẹ́lẹ̀ fún bita'a pẹ̀lú pé ká máa tẹ̀lé gbogbo àṣẹ tọ́lọ̀ ọba kasi sì bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo àwọn nǹkan tá à ń pè lẹ́bọ wà áhìlìhì àtàwọn ẹlẹ́bọ eléyìí ni ìtumọ̀ tó kún fún al-islam tí oníkálukú wa tí a ní bùkátà sí ká mọ kó yé wa dáadáa ká lè mọ irú islam wo làwa wà lórí ẹ̀ ṣé islam bí a ṣe báwọn bàbá wa tí wọ́n ṣe òun náà ni àbí ìsìláàmù tó ṣe déédé pẹ̀lú ìsìláàmù tí ọlọ́ọ̀bá àlekíọ́lá tó fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam eléyìí òun náà ni ìtumọ̀ nǹkan tán pè ní islam látara ọ̀rọ̀ yìí a rí pé kúkú mẹ́ta ó wà lára nǹkan tán pè ní al kókó alákọ̀ọ́kọ́ òun náà ni al-istislamu lillah bitawhid ìjùpájùsẹ̀ẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala bí tawhid pẹ̀lú pé ká mú ní ọ̀kan ṣoṣo eléyìí wọn kókó alákọ̀ọ́kọ́ ni tàbá ti wá mú ọlọ́run bá lékí ọlá lọ́kan ṣoṣo tán èyí tó tún kàn náà ni al-inqiyadu lahu bit-ta'a òun náà ni ká gbáfà fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ al ibi tó bá darí wa kó ń bẹ́ẹ̀ ká darí kó ń bẹ́ẹ̀ alìkìyàdù láhú bí tọ́à tó tọ́lọ̀wọ́ bá alékí ọlá bá ní eléyìí túláàsì ní fún yín túláàsì náà làwọn náà gbọ́dọ̀ mú nǹkan yẹ tọ́lọ̀wọ́ bá alékí ọlá bá sì sọ fún wa pé eléyìí ẹ gbọ́dọ̀ débẹ̀ tó ní haram ní fún wa àwọn náà gbọ́dọ̀ débẹ̀ Allah subhanahu wa ta'ala bí tọ́à pẹ̀lú ìmá tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala sílẹ̀ sí ẹgbẹ́ ìmọ̀ ìmọ̀ ìwọ̀ ara ṣe

ó ní ó ṣe pẹ̀lú kókó méjì tó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa ó ní ó ṣe pẹ̀lú kókó mẹ́ta tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó tá a fi mọ̀ pé ìsìláàmù wa ó ṣe déédéé irú ìsìláàmù tànàbí sallallahu alayhi wa alákọ̀ọ́kọ́ la pè fúnra wa wípé alìsìsìláàmù lillahi bitawhid ká jùpá wájú tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé ká mú ní ọ̀kan ṣoṣo ká mú ọlọ́run bá lékè ọlọ́kan ṣoṣo ká mọ́ pa nǹkan ní ìpapọ̀ mọ́ kókó ẹlẹ́ẹ̀kejì òun ni al-inqiyadu lahu bit ni ká gbáfà fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé ká máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run pa wá òun ni kókó ẹlẹ́ẹ̀kejì kókó ni pé al-bara'atu mina shirki wa ahlihi ká bọ́pá ká bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ wà áàlìhì àtàwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́bọ ká bọ́pá bọ́sẹ̀ kúrò lára àwọn tán bá jẹ́ kúrò níbi ẹbọ ṣíríkù ètè àti ṣíríkù sí Allah subhanahu wa ta'ala wà áàlìhì ká sì bọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ yìí ni sókè nǹkan tá à ń pè ẹwà rí nídàkejì níta wá fẹ́ fi ṣàgbéyẹ̀wò pẹ̀lú islam ọ̀nà ni àlàáda ọ̀nà ni kata mọ̀ sí àlàáda ní méde yorùbá àgbólóhùn àlàáda yìí èdè lárúbáwá ni ó jẹ́ pé tí lárúbáwá bá sọ pé àlàáda ohun tó túmọ̀ sí lọ́dọ̀ àwọn lárúbáwá ọ̀nà ni nǹkan tó ń túmọ̀ sí àtẹ̀kọ́rù a máa tọ́ka sí àtẹ̀kọ́rù lil kẹ́yìn máa kí iṣẹ́ kọ́rọ̀ kan ó máa para ọ̀nkan tó bá ti ọ̀rọ̀ tó bá máa ń repeatedly àbí iṣẹ́ kan tó máa ń ṣẹlẹ̀ repeatedly lárúbáwọ́ pè ní kíni lárúbáwọ́ pè ní àlàáda nítorí pé nǹkan yẹn o máa ń para ara rẹ̀ o máa ń ṣẹlẹ̀ repeatedly Islam kí ni nǹkan tí a pè kí ni ṣẹ̀rí àgbà tá ń pè ní àṣà afọ́wà Shihabuddin Al-Qarafi alayhi rahmatullah wọ́n júwe ohun tí a pè ní àṣà yìí wọ́n júwe rẹ̀ fún wa nínú tírà tá ń ní tankihul fusul wọ́n ní àṣà òun náà ni galabatu ma'anan min al-ma'ani ala òun náà ni kó jẹ́ pé kan nínú àwọn ìtumọ̀ ó borí lọ́dọ̀ àwọn èèyàn ìtumọ̀ yẹn lékè tó jẹ́ pé tán bá ń sọ ọ̀rọ̀ ti wí nǹkan yìí ituma yìí òun náà ni ó máa ṣe òun náà ni ó máa tọ́ka sí a jẹ́ pe pẹ̀lú òun náà ni pé nǹkan kan tó jẹ́ pé ó ti rinlẹ̀ sínú ẹ̀mí wa wípé tá a bá ti sọ̀rọ̀ àbí tá a bá ti ṣèṣe kan ẹ̀ẹ́n á ti ṣe kí ni á ti lágbọ̀ọ́yé ẹ̀ eléyìí òun náà nìkan tí wọ́n ń pè ní àlàáda kámọ́bà agbára lásìkò púpọ̀ láti máa mú àwọn tààrífù eríṣiríṣi wá fún àlàáda kágbá sí tó pẹ̀lú ẹyọkan yìí so láti bá a mọ̀ pé ìta pè ní àlàáda òun náà nìkan tí máa pààrà ẹ̀yìn eh, bóyá nínú ọ̀rọ̀ ni àbí bóyá nínú iṣẹ́ kan tá à ń ṣe ni ní máa ń ṣẹlẹ̀ nígbàdégbà lásìkò dé àsìkò ẹ wá rí àlàádà yìí ìgbà míì wọ́n a máa tọ́ka sí pẹ̀lú àlàúrf wọ́n a máa pè ní àlàúrf nítorí pé àlàádà yìí tí máa ń ṣẹlẹ̀ tí máa pààrà ara wọn yìí látara rẹ̀ ó ti di kíni ó ti di àlàúrf ó ti di máa ta'árafa alayhi nas ní táwọn èèyàn ti mà láàrin ara wọn èyí táwọn èèyàn ti ma pé ah, kíní yìí o bí ṣe máa wá ní o kíní yìí bí ṣe máa rí ní o àwọn èèyàn ti mà bẹ́ẹ̀ láàrin ara wọn aládà yìí a máa wà nínú ọ̀rọ̀ a sì máa wà nínú iṣẹ́ a máa wà nínú ìṣe bá àti máa ń ṣe nǹkan ẹ rí káwá padà sínú tààrífù Islam tí a sọ fúnra wa nígbà tá a sọ̀rọ̀ nípa ìsìláàmù fún wa ó yẹ ká mọ̀ ìpé níbòlé ẹ̀sìn ìsìláàmù ti wá ẹ̀sìn ìsìláàmù ìpìlẹ̀ Islam òun náà ni pé ó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala nítorí pé ọlọ́run bá lè ṣọlá jùwé fún wa pé inna dina inda Allah islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni al-islam òun náà ni ẹ̀sìn islam ẹ̀sìn kan ṣoṣo tí ọlọ́run bá lè ṣọlá tí ó tẹ́wọ́ gbà tó bá dijọ́ ògbé kìyàmà òun náà ni ẹ̀sìn islam so a jẹ́ pé masdaru ẹ̀sìn masdaru islam tá à ń sọ yìí a jẹ́ pé látọ̀dọ̀ allah subhanahu wa ta'ala ló ti wá kí wá ni masdaru nǹkan tá a ní àṣà níbo ni àṣà ti wá so a ti gbọ́ yí láti bi tààrífù afáwa shahabuddin al-qarafi ìta mú wá fún wa ìpè ghalabatu ma'anan min al-ma'ani ala an-nas pé ìtumọ̀ kan nǹkan kan ní táwọn èèyàn gbé kalẹ̀ fúnra tó ti wá di pé gíní ó ti wá di pé nǹkan yẹn ti wá spread nǹkan yẹn ti wá tàn ká ó ti gbajúmọ̀ débi pé kò sẹ́ni tí ó sọ pé òun ò mọ̀ pé tí nǹkan yẹn ń jẹ́ nì so eléyìí òun náà ni ibi tá a ti mọ̀ pé a jẹ́ pé àṣà tá à ń sọ yìí nísìn àṣà tá à ń sọ yìí nísìn a jẹ́ pé ibìkan ló ti ṣe kíni a jẹ́ pé ibìkan náà ló ti ṣẹ̀ wá a jẹ́ pé ọ̀dọ̀ àwọn èèyàn òun náà làṣà àwọn ti wá ìròyìn àwọn èèyàn ni so tábà ti wá mọ eleyi a si ma a jẹ pe n to ba ti wa latodo allah subhanahu wa ta'ala n to ti wa latodo awon eyan a jẹ pa ni bukata si ka ma ki na awon nkan ti ode de won n pe ngba ti mazaru ti yato ibi ta meji ti wa ngba to ti yato o sunma ko jẹ pe aife gbora eniye ko ma sele lekokan o sunma ko jẹ pe iforigbari kó fẹ́ máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin àwọn méjèèjì ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ pé dínú àdì ẹ̀sìn déédé ni ẹ̀sìn dọ́gbandọ́gba ni ẹ̀sìn tó jẹ́ wípé ó wẹ́kọ̀mù làákàyè ọmọnìyàn àti ìròrí rẹ̀ ni lópin ìgbà tó bá ti jẹ́ pé ìròrí ọmọnìyàn àti làákàyè rẹ̀ kò bá takò tẹ́sìn gbé wa lópin ìgbà tó bá ti jẹ́ pé ìròrí ọmọnìyàn àti làákàyè ọmọnìyàn kò bá lọ lè forí sọ ẹ̀tọ́ ẹlòmíì nínú àwọn ẹ̀dá bí ẹgbẹ́ rẹ̀ islam welcome ẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé a rí pé àwọn lárúbáwá wọ́n ní àwọn àṣà tó pọ̀ síwájú kí islam tó dé tá máa ń ṣe tó jẹ́ pé nǹkan yìí ti gbajúmọ̀ lọ́dọ̀ wọn ẹ̀yìn tó bá ti ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ pé ah, ìtumọ̀ rẹ̀ lélẹ́yìí àmọ́gbà tí islam dé a rí pé nínú àwọn àṣà yìí àwọn míì wà tó jẹ́ pé islam ṣe gíní islam abolish islam parẹ́ ó ṣe rẹ̀ pé ah, ẹ má ṣe eléyìí mọ́ kò dáa ara wọn míì nínú àwọn àsàtà ń sọ yìí tó jẹ́ pé Islam ó tún ṣe ó moderate ẹ̀ Islam ò sọ pé nǹkan yóò da rárá mọ́ ẹ gbọ́dọ̀ ṣe mọ́ yẹnyán Islam ṣe àtúnṣe àwọn ibi tó ní bùkátà sí àtúnṣe níbẹ̀ ẹjẹ́ fún alápèjúwe nínú àwọn àṣà yìí nínú àwọn àṣà alárúbáwá kí Islam tó dé òun náà ni banat òun náà ni ká máa rí nígbà tí wọ́n bá bí ọmọ obìnrin wọn a máa rí mọ́lẹ̀ àmọ́ nígbà tí ìsìláàmù dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn ọlọ́run ọba àríkíọlá ó hàn náà wa ẹ̀yìn ó hàn náà àwọn lábáwá pé ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ pa ọmọ yín wala taqtulu awladakum khashyata imlak ẹ má máa pa àwọn ọmọ yín torí pé ń bẹ̀rù òṣì ọlọ́run ọba àríkíọlá ròyìn fún wa nínú sura min al nígbà tó bá di pé àwọn ọmọ tí wọ́n pa ń kéèkéèké àwọn ọmọ kéèkéèké tí wọ́n di mọ́lẹ̀ láàyè tí wọ́n bá wá ń bi wọ́n tó bá dijọ́ gbídà rẹ̀ kí á mọ̀ pé pé ayé zambin kò tìlà ẹsẹ̀ owó lẹ́sẹ̀ tí wọ́n fi pa so eléyìí náà fi hàn wá pé ó ṣe tóbi tó pé ah nǹkan yóò haram ní kí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ inú àṣà alárúbáwá òun náà ni pé lárúbáwá máa mutí inú àṣà alárúbáwá òun náà ni pé lárúbáwá máa fẹ́yàwó báyìí bá ti gbà yẹn máa bápá yẹn bá ti ká mọ́ ni àṣà alárúbáwá ni tẹ́nìkan kẹ́ ìbára wọn jà lórí ẹ̀ àmọ́gbà tí ìsìláàmù dé ìsìláàmù ò takò àṣà yìí lódìdí ìsìláàmù rẹ̀gúlétì ẹ̀ ni ìsìláàmù jẹ́ kó yé wọn pé mẹ́rin òun náà ni gbèdéke ń tẹ̀yàn lè fẹ́ níyàwó ìkànnà àwọn sàábí ànábì ìgbà tó gba ìsìláàmù tán wá bá ànábì sallallahu alaihi wasallam ó ní mo gba ìsìláàmù ìyàwó bíi mẹ́wàá nísìn bẹ arba'a ànábì ní mú mẹ́rin nínú àwọn ìyàwó yìí nínú ẹni tó bá wọ̀ ẹ̀ fún mafari ta ìrọ̀hùn lẹ́yìn ìgbà náà kò wá kọ àwọn tó kù lẹ̀ eléyìí túmọ̀ pé ìsìláàmù a máa wá láti wá rẹguléètì nǹkan wa ni kìí ṣe pé ìsìláàmù wa dé yóò wá ní á gbogbo nǹkan pátápátá ẹ̀ á nǹkan yóò da ìsìláàmù ní sọ bẹ́ẹ̀ fún wa o so a ibẹ̀ láti mọ ẹwà ìsìláàmù ibẹ̀ láti mọ̀ yí pé àṣé ìsìláàmù ó recognize làákà ìwà islam recognize ọgbọ́n eré wa islam kàn fẹ́ kó jẹ́ pé ọgbọ́n eré wa a fi ti ọ̀rọ̀ Ọlọ́run Ọba àlekíọ́lá àbí àṣẹ t'Ọlọ́run Ọba àlekíọ́lá bá pa a fi ti dànù ni náà <clears throat> ẹ wá rí àṣà tá à ń sọ yìí ìgbà míì wà tó jẹ́ pé àṣà a máa fẹ́ fèrí gbárí pẹ̀lú alukur'an a máa fẹ́ fi rí gbárí pẹ̀lú súnà nabi sallallahu alaihi wasallam àṣà tá à ń sọ yìí a máa fẹ́ fi rí gbárí pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́wọ̀n balikiola tí ọlọ́wọ̀n balikiola fi rán nabi sallallahu alaihi wasallam tiwa nígbà tó bá wá fẹ́ ṣẹlẹ̀ ọ̀nà wúlá gbà báwo láti yànjú ẹ̀ ó yẹ kó ti kọ́kọ́ yé wa gẹ́gẹ́ bá àlàyé tá a ṣe nípìnlẹ̀ wípé bẹ́ẹ̀ ni ẹ̀sìn ó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí ń túmọ̀ fún wa pé àṣìṣe ò ní wá látọ̀dọ̀ ọlọ́run bá àlékiọlá ń túmọ̀ fún wa pé ọlọ́run bá àlékiọlá ò ní ṣe mistake láti mú nǹkan kan wá fún wa lẹ́sìn tí ò sínú ẹ̀sìn ibi tí ẹ̀rọ ti lè wáyé òun náà ni láti bi làákàyà wọmọ ènìyàn láti bí wa ojú táwa fi ń lónìí á nǹkan yìí nǹkan tó dáa ni ẹ̀ ó bá fi yá nǹkan without change en kan yo ni ma baya lati ko ta wa fin wo ta fi bi asa isale baya ko ti si mo to ye koro abi ko ti si amadaju ninu awon eri funwa pe a nkan yi o nkan ti o leto ni awa wa mu gege bi esin awa mu gege bi asa a fin gini awa n se laarin ara so eleyi a nigba tan ba fe fori gbara won eh a se a te esin a te asa nitori ta ba lo kí n fún alápèjúwe nínú alukur'an kí n fún alápèjúwe nínú sunna ibi tá a fi mọ̀ yí pé ìsìláàmù ò ṣàbòsí fún wa o tá a bá rí i pé ìsìláàmù sọ pé ah, àṣàbá yìí o kò dáa ìsìláàmù ò ṣàbòsí fún wa nítorí pé ìsìláàmù gangan ó rẹ́kọ̀n pẹ̀lú nǹkan tá à ń pè lásà rẹ̀ bá ìsọ síwájú fún wa kálọ̀ lè wọnú suratul a'raf a rí pé ọlọ́run ọba ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlékiọlá ní khudhil ìrà anábì sallallahu alaihi wasallam máa gba àwọn èèyàn bí wọ́n bá ṣe rí al-af ẹ́ bó bá ṣe mọ́ báwọn èèyàn bá ṣe máa ṣe máa ṣe kí ni máa ṣàmójúkò fún wa wa amur bil-urf kó o sì máa pàṣẹ pẹ̀lú al-urf al-urf ń bí ẹ́ òun náà ni nǹkan tí àwọn èèyàn nǹkan tí wọ́n mọ̀ pé á nǹkan yóò nǹkan dáadáa ni nínú àwọn nǹkan tí ò tako ṣẹ̀ríà Ibn Atiyya alayhi rahmatullah wọ́n sọ nínú al-muharrar al-wajiz wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé bí kulli ma arafatu an-nufus gbogbo àwọn nǹkan tẹ́mi bá mọ̀ tẹ́ ah, nǹkan yìí nǹkan tó dáa ni mimma la tarudduhu sharia nínú àwọn nǹkan tó jẹ́ pé sharia ò ṣe kí ni ò takò so a jẹ́ pé islam gangan ẹ̀yìn ó ṣe kí ni ó sọ̀rọ̀ nípa ń tà ń pè ní àṣà àwọn náà sọ nínú tafsiru wọn ẹ̀ wọ́n ní inú àyà yìí wọ́n ní ayé bil ma'ruf wà amur bil urf ayé bil ma'ruf máa pàṣẹ pẹ̀lú nǹkan tó bá ṣe kíni pẹ̀lú nǹkan tó bá gbajúmọ̀ nínú àwọn nǹkan tó dáa yàní nǹkan tó jẹ́ urfu nǹkan tó wà nínú àwọn àlàádà tó dáa òun náà ni kò máa ṣe kíni ọlọ́wọ́ bá lè ọlá ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin ọlọ́wọ́ bá lè ọlá ni wà á ṣe rò hún náà bil ma'ruf ẹ máa bá àwọn obìnrin yìí ẹ máa lò pẹ̀lú wọn bil ma'ruf pẹ̀lú àwọn nǹkan tó ṣe kí ni àwọn tó dáa tẹ́ ẹ mọ̀ pé ah, nǹkan yìí nǹkan tó dáa ni tẹ́yìn náà mọ̀ so eléyìí nísìnyí àwọn àyà méjèèjì ó ń tọ́ka fún wa pé àtàwọn àyà mìíràn wà ní al-Qur'an tó jẹ́ pé àwọn onímọ̀ àwọn iyọ̀ ìdájọ́ yẹn jáde ń bẹ̀ pé a ah, àṣà pé ìwà àwọn àṣà báyìí inú àwọn orúkú báyìí o ìsìláàmù tẹ́wọ́ gbà bákan náà tá wọnú súnà nabi sallallahu alaihi wasallam a rí nínú hadithi tí a hadithi annabi sallallahu alaihi wa alihi wasallam tó wà nínú sahih bukhari tó wà nínú sahih muslim hadithu yìí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí hindu bintu utba a ìyàwó abu sufyan nígbà tó wá mú ẹjọ́ ọkọ rẹ̀ wá bá nabi sallallahu alaihi wasallam pé ọkọ òun kìí fún ní àwọn ní tí ó tó àwọn láti gbọ́ bùkátà ní táwọn oúnjẹ ní táwọn mú anábì sallallahu alaihi wasallam wá sọ fún pé khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf anábì ní máa mú nínú dúkìá rẹ̀ ìtumọ̀ eléyìí ni pé kọ́lá bí ó ṣe ìmọ̀sí rẹ̀ máa mú nínú dúkìá rẹ̀ ma yakfiki nǹkan tí ó tó ọ wa waladaki bil ma'ruf àti tí ó tó àwọn ọmọ rẹ̀ láti jẹun torípẹ́ tọ́ wọn ni kó bọ́ ẹ̀yìn méjèèjì bil ma'ruf ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ nù pẹ̀lú kíni pẹ̀lú bó bá ti ṣe kíni bó bá e ní dèdè orífò ní dèdè àlàádà lọ́dọ̀ yìí mọ́tòrí pọ́kọ̀ rẹ̀ wá ní ah, ọkọ̀ rẹ̀ fún ọlóúnjẹ eh, ọwá ní tó mú inú owó ẹ̀ lápẹjú tó yàn jẹun lójúmọ́ bẹ́ẹ̀ naira ni ọwá lọ́kọ̀ rẹ̀ fún ọkọ̀ fún ọlóúnjẹ tẹ́lẹ̀ ọwá bọ́ sínú àkáǹtì ẹ̀ ọwá jí five hundred thousand so a mọ̀ ah, eléyìí sọ fún ni ó ti kọjá baka náà nínú a hadithi mi a hadithu yìí a hadithu ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láàrin albara albara abu na azib alayhi rahmatullah an ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ipé àwọn ràkúnmí rẹ̀ wọ́n ya wọ inú ọgbà oko àwọn kan ó wá gbogbo ọgbà oko wọn jẹ́ ó àwọn akẹjọ́ ìlọsọ́dà nabi sallallahu alaihi wasallam faqada rasulullahi sallallahu alaihi wasallam ala ahli al-ha'iti bi hifdhiha bin nahar anabi wá ṣe dájọ́ pé ẹ̀yin tẹ́ ní ọgbà oko ẹ̀yin náà ni ẹ máa mójútó nǹkan yín lọ́sàn ẹ máa mójútó lọ́sàn ẹ má complain pé ẹran wá jẹ oko yín lọ́sàn o ẹ máa mójútó wa ala ahli al-mawashi hifdhaha bil anábì sallallahu alaihi wasallam wá sí ìdájọ́ pé àmẹ́yìn tẹ́ lẹ́ran ẹ̀yìn tẹ́ ìnira àkúmítẹ́ lẹ́ran tẹ́ ń sìn náà ẹ máa mójútó lóru ìtumọ̀ rẹ̀ náà ni pé àádá aláàdá anábì sallallahu alaihi wasallam al-urf anábì fi dájọ́ nítorí pé ni pé ọ̀sán àwọn èèyàn máa ń bẹ́ńtà lọ́sàn àwọn èèyàn máa ń mójútó nǹkan wọn lọ́sàn èyí sásìkò téèyàn máa ń sin téèyàn máa ń sùn ẹ̀yin náà wá mójútó kó yín amájẹkẹ́ ẹnu wọ̀bẹ̀ dábà ẹ̀sùn dábà yín mọ́lẹ̀ nítorí pé àwọn tó lóko náà wọ́n ti sùn lásìkò tá ń sọ yìí wọn ò ráyè mójútó so inú àwọn èyí láti inú súnà anábì sallallahu alaihi wasallam tá a fi máa mọ̀ pé anábì sallallahu alaihi wasallam anábì náà máa dá wa padà sínú ẹni tá à ń pè ní àdáadáa ọ̀ídà kan bẹ tó nílẹ̀ lọ́dọ̀ àwọn oní usulul fiqh wọ́n a máa lò láti fi ṣe kíni láti fi ṣèdájọ́ a máa lò láti fi ṣèdájọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ntọ́ tí gbogbo abá ti fẹ́nu kò pé àládà lélẹ́yìí tí ò bá ti tako ṣẹ̀ríà Islam a máa ń ma ìdájọ́ lé lórí nínú ṣẹ̀ríà Islam ń fún alákojú ẹyọ kan inú tó gbajúmọ̀ láwùjọ wa a rí pé ó gbajúmọ̀ láwùjọ wa láwọn ibì kan nígbà tán bá ń polówó ọjà wọn a máa polówó rẹ̀ sí wọn ní ọ̀fẹ́ ní rẹ̀ sí ó ẹran lówó gbogbo àná ló ti yé ipé in tí wọ́n ń sọ yìí wọn ò sọ fún ipò ní sanwó rẹ̀ jì wọn ò sì ní sọ fún ọ pé ẹran lásán òun náà ló sanwó rẹ̀ nígbà tó bá jẹun ó ti yé gbogbo abẹ́ ó ti wà nínú orúkọ ti wà nínú àlàáda tó ń jẹ bá jiná ìyẹ onírẹsì ọmọ wa pariwo pé ọ̀fẹ́ nírẹsì ó ẹran lówó báwọn yẹn bá wá ń débẹ̀ wọ́n máa ra ráìsì wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa rẹ ẹran wọ́n sì máa sanwó kí o wá débẹ̀ nísìn lápèjúwe kó wá ní ẹ̀bá ń buráìsì wọ́n buráìsì fún ọ ẹran kọ́ ọ ní ẹmọ́fẹ́ ẹran sí i ọwá jẹ ráìsì tán ọwá dìjọ fẹ́ máa lọ wọ́n á béèrè owó ọwá ń sọ fún wọn pé ṣe bẹ́ẹ̀ náà lè pé ọ̀fẹ́ ní ìrẹsì ẹran lówó nínú òfin ṣẹ̀ríà Islam ó san owó nítorí pé nǹkan yìí o nǹkan tó ti rin nínú àládà tó ń kálukú ti máa ni so a lò láti fi kíni láti fi ṣèdájọ́ lé ọ lérí afáwa Abdurrahman as alayhi rahmatullah wọ́n ní al-aslu fil adat al-ibaha ìpìlẹ̀ tí ò sí yapa ẹnu bẹ́ẹ̀ òun náà ni pé ìpìlẹ̀ nípa àláàdà òun náà ni pé àlìbáhà àláàdà tọ́ nípìlẹ̀ mo ti máa ti ń jẹ́ àláàdà àtẹ̀ ká máa béèrè rí lórí àláàdà yìí ma wárọ̀dá àníṣàárì ẹ̀ tàhàrímù àyàfi bí ta bá rí pé àṣàárì òun ọlọ́run ọba àlekí ọba sòfin tó bá sọ fún wa pé o haram ni tọ́nà ọba àlekí ọlá pè ní fún wa so eléyìí nìkan òun náà a ma ṣe gíní òun ni a sọ di haram ìpìlẹ̀ nípa rẹ̀ òun náà ni pé òun kálukú wa yóò ma ṣe yóò ma bá àṣà lọ ẹn àgbàtà bá wá rí ẹ̀rí tó wá ní ká má ṣe gíní ká má ṣe àṣà yìí ẹ wá rí láwùjọ wa táà wà yìí àwùjọ Yorùbá wa táà wà yìí òun làwọ́ fi ṣe àpèjúwe fún wa nínú àwọn àpèjúwe táà mú wa nínú àwọn àṣà lóríṣiríṣi

inú àwọn àṣà Yorùbá òun náà ń bẹ nínú àwọn àṣà Yorùbá tó jẹ́ pé nínú àdì ọkàn wọn ni tí wọ́n a máa wá ṣe gíní tí ó máa wá jáde nínú iṣẹ́ wọn inú àṣà Yorùbá nǹkan tí Yorùbá ń pè lórí ó yàtọ̀ sí orí <clears throat> tí ń bẹ lórí oníkálùkù wa yìí inú àṣà Yorùbá Yorùbá gbà yí pé orí òun náà Yorùbá sì máa bọ orí wọn a máa sọ pé orí làbá bọ ká tó àṣà Yorùbá ni tí Yorùbá bá ti dákọ orí ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹnu wọ́n lè erí lẹ́lẹ́dà òǹkálùkù àṣà yìí wá gbajúmọ̀ débi pé àwọn ẹlòmíì tí ó mọ̀ pìlẹ̀ àṣà yìí tí ó mọ̀ súnmọ́ rẹ̀ gan òǹkálùkù náà ń lò kọ́dà náà àwọn mùsùlùmí tọ́lọ́wọ́n bá lè kí ọlá bá ṣàánú yàn tó bá ẹ́n ní táwọn Yorùbá sì gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n gbà pé orí ẹni kálukú lẹ́lẹ́dàá rẹ̀ eléyìí ti tako Islam ó ti tako ṣẹ̀rí ọlọ́wọ̀ba àdìtọ́lá nítorí pé téèyàn bá wà nínú ewu amma yujibu al-muttarra idha da'a tálọ́ba tí máa ń ṣe kíni ọba àwọn ní máa dá ẹni tó bá wà nínú fún pínpín tó bá wà nínú ewu ọba a rí pé Allah subhanahu àbí ọkàn orí tí Yorùbá ní táàmà wá sọ pé orí kọ́dà Yorùbá ló máa sọ fẹ́ lómi pé ah, orí rẹ̀ ó sì dáa fún ọ orí lọ́mọ tó ṣe ló fẹ́ jẹ́ orí rẹ̀ ó dáa fún ọ eléyìí nínú àwọn àṣà tó tako ẹ̀sìn Ọlọ́run ọba àlekíọlá ni ó tako ṣẹ̀rí Ọlọ́run ọba àlekíọlá látara pé Ọlọ́run ọba àlekíọlá òun nìkan òun náà ló ṣẹ̀dá ẹ̀yìn kìí ṣe orí wa òun náà ló dá wa inú àwọn àṣà tó gbajúmọ̀ lọ́dọ̀ Yorùbá òun náà ni pé Yorùbá wọ́n ní òṣà kan tí wọ́n ń pè ní ajé tí wọ́n gbà yí pé òun náà ni ó wà níbi ìdí àríṣe ìdí dúkìá kọ́lá lọ́dọ̀ àwọn Yorùbá bẹ́ẹ̀ bá lọ́dẹ̀ kàtàn nípa Yorùbá Yorùbá ó sọ fún yín pé àsàdá ń sọ yìí àsà yìí tún ní ó ní ọjọ́ ó ní ọjọ́ tiẹ̀ lọ́tọ̀ tán máa ń pè ní ọjọ́ ajé Yorùbá gbà pé àsà kí náà korúkọ rẹ̀ òòṣà yìí gbogbo ibi tó sàyí bá ti dé àbẹ́ni tó sàyí bá ti dé kíni tó bá ti yọnu sí irú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni wọ́n máa lówó lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni wọ́n máa rí dáadáa gbèsè yọ bọ́ ma wá sàdúrà fún yí pé ajé ó wọ gbáwò gbàtẹ̀ bá ń tajà yọ bọ́ ma sọ fáwọn èèyàn pé oríta ajé búgbà rẹ̀ jẹ́ oríta ajé ṣe bọ́lọ̀wọ́ bá rékẹ́ ọlọ́bá sorí ńlá fún yàn bó bá kọ́lé àwọn Yorùbá sọ pé ààbẹ̀ bá délé rẹ̀ ẹ kàájé kú kalẹ̀ eléyìí nínú àwọn àṣà Yorùbá náà ni tó jẹ́ pé ìpìlẹ̀ àdíọ́kàn wọn nípa ń tàà sọ yìí òun náà ni pé yóò bá gbà yí pé òsà yìí náà ló pèsè gbogbo àwọn nǹkan yìí fún yàn síbẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ibẹ̀ òun nísìn láti rí pé àjẹ́ ah, pé àṣà ti ṣe kíni àṣà ti fi rí gbára wọn pẹ̀lú ẹ̀sìn àwa ṣe kíni àwa gbé kalẹ̀ ànímọ̀ tẹ̀lé kọ́dà báwa bá ládìí ọkàn rẹ̀ ànímọ̀ tẹ̀lé ànímọ̀ kíra wa kú ọrọ̀ ajé ẹ̀ sájẹ wá sájẹ bubájẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn tó jẹ́ pé àṣà ni tó gbajúmọ̀ bákan náà nínú àwọn àṣà tó gbajúmọ̀ inú àládà wa kò fẹ́ sí oríṣiríṣi agbárin tí ò fẹ́ sí àwọn àṣà tó gbajúmọ̀ yìí tó sì ní bùkátà sí àwọn àtúnṣe tó tako ṣẹ̀rí ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá nínú àṣà yìí <clears throat> ń bẹ́ẹ̀nú ẹ̀ tó ní ṣe pẹ̀lú azawaj nígbàtá bá fẹ́yàwó àgbàtá bá ń ṣègbéyàwó àwọn àṣà ń bẹ táwọn Yorùbá máa ń ṣe tó ní ìdàkíyèsí inú àwọn àṣà tí Yorùbá máa ń ṣe òun náà ni pé nígbà tí ìyàwó bá wọlé kí wọ́n ṣe àwọn oúnjẹ kan kí wọ́n ṣe léèwọ̀ fún ìyàwó àbí kí wọ́n ṣe léèwọ̀ fún pé kò gbọ́dọ̀ jẹun rárá nílé ọkọ rẹ̀ àfi lẹ́yìn ìgbà tó bá pé ọjọ́ méje inú àwọn àṣà Yorùbá ni àbí kí wọ́n ṣe léèwọ̀ fún pé kò gbọ́dọ̀ wọ aṣọ tiẹ̀ aṣọ obìnrin tí wọ́n bá fẹ́ síwájú kó tó wọlé aṣọ rẹ̀ ni ó máa wọ̀ inú àwọn àṣà Yorùbá ni tó jẹ́ pé ìyálé tó bá lé yìí kò bá jẹ́ni tó sanra tó sanra rabata kí àwọn tánṣẹ́ gbé wọlé ìkóhun wá pẹ́lẹ́ngẹ́ yóò mọ̀ wá sọ bẹ́ẹ̀ náà ni kò bá dàbí agbádá lọ́rùn rẹ̀ inú àṣà Yorùbá ni tó sì jẹ́ pé òwúrọ̀ àwọn àṣà báyìí Yorùbá ó ta àwọn nǹkan kan máa létí pé àbẹ́yàn ah, bá ṣe o nǹkan báyìí ní máa ṣẹlẹ̀ inú àwọn àṣà Yorùbá ni tó sì ṣẹ́kù tí ń bẹ láwùjọ wa kódà kò ní wẹ̀ nílé ọkọ rẹ̀ kò ní fi omi ilé ọkọ wẹ̀ àwọn kan bẹ báwọn tí wọ́n lásà wọn wọ́n máa lọ lè gbé omi wá láti ilé bàbá rẹ̀ ni kódà kó jẹ́ pé gra nílé ọkọ rẹ̀ ẹ̀yìn tí tọ́lẹ̀tì ń bẹ tó mi bẹ ń bẹ kódà kó ní jàkúsì ìdánimá wẹ̀yàn èjì ìdánimá wẹ̀yàn fúnra tẹ́yàn níwẹ̀ fúnra rẹ̀ kan nílé ọkọ rẹ̀ kó jẹ́ pé kànga ni wọ́n ń pọn nílé bàbá rẹ̀ wọ́n ìtumọ̀ lọ lè pe irú kànga wá wọ́n máa gbé wá nínú àwọn àṣà ni tó jẹ́ pé àṣà Yorùbá ni nígbà tí èèyàn bá ń ṣègbéyàwó kọ́dà àwọn àṣà míì ń bẹ tó jẹ́ pé wọ́n á dé sẹ́kẹsẹkẹ mọ́ obìnrin lẹ́sẹ̀ nínú àwọn àṣà míì ń bẹ tó jẹ́ pé wọ́n á ní èèyàn gbọ́dọ̀ sá nílé òun ò gbọ́dọ̀ yí ọba ọ nílé ẹ̀yìn ìgbà tó bá kújọ́ kan àbọ́dé méjì tó ṣe ìgbéyàwó ó wá jáde lé ó wá lọ ilé ẹnìkan báyálé ọ̀rẹ́ rẹ̀ ní àbíbì kan ìbẹ̀lẹ̀ wà wà fàájí nígbà tó bá dìgbà tó nù bá tún wá wọ̀ ìgbà wọn ló ṣẹ̀ wá sí kíni ìgbà wọn ló ṣẹ̀ wá jáde wọn wá fi bẹ̀m̀bẹ́ wọn fi lù wọn àfi pàdé rẹ̀ wálé nínú àwọn àṣà yorùbá náà ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ká fún àṣà gidi náà láwùjọ wa yá ọgbọdọ mọ́ jáde lásìkò yìí tí ò bá wá jáde ńkọ́ wọn èèyàn kí ni ìtumọ̀ rẹ̀ àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ò ní ni. ni àṣà tí máa ń ṣẹlẹ̀ nígbà tá a bá bímọ a yá inú àṣà àwa tá a bá ti bímọ eríṣiríṣi náà máa ní omi máa ń bẹ tó jẹ́ pé yóò sọlẹ̀ lórí ìyá tó bímọ ni pé tó bá ti fi lè bímọ tí tí ó fi dijọ́ kẹjọ ìyá àwọn ò gbọ́dọ̀ jẹ oúnjẹ tó níyọ̀ ẹ̀ẹ́n àtẹ́ òun náà nìyá àwọn ọmọ jẹ inú àṣà Yorùbá ni àwọn míì ń bẹ tán ṣe é dì sí tó jẹ́ pé tán bá ti bímọ tán bá dáná tán bá ṣẹ̀wà wọn ò ní fi yọ sí wọn bá zámàlà tán wọn bá sọ wọ́n ní kò gbọ́dọ̀ jẹ́ wọ́n lè wọ̀ ní lọ́dọ̀ àwọn Yorùbá àṣà ni tó jẹ́ pé èèwọ̀ tí Yorùbá pé òun àwọn nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe wọ́n nígbàgbọ́ pa ni aburú kankan bí ó ṣẹlẹ̀ síyàn ò sí bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ Yorùbá nítàn tí wọ́n a máa fi tẹ̀lérú àwọn nǹkan báyẹn pé wọ́n ní àwọn Yorùbá lẹ́rú wọ́n ní ẹnìkan ó fẹ́yàwó kan léyàwó ẹ̀ nígbà tó wá fẹ́ ìyàwó ilé ìyàwó ẹ̀ látara pé ìyàwó yìí ń kanra ń bínú tó bá ti wá dáná fún ìyàwó tí wọ́n fẹ́ lè yìí kò wá ní fi ọtí ìyàwó tuntun sì gbé wọlé òun náà máa wò pé á tó wọn wá bẹ̀rẹ̀ sí kọ̀m̀pìlì ní láti sùn ní wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ní wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ní wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ fàá títí tí ó fi dijọ́ keje nígbà tí ó dijọ́ keje mo rò pé bóyá nìkan ló tọ́ ó wá gégùn lásìkò tá à ń sọ yìí ó wá ṣe pèpè tọ̀ àárọ̀ ọmọdé ọmọ o gbogbo àtàn ti ń bí ma ẹ̀ẹ́n àfi ká máa jẹ́ bóun náà ṣe jẹ́ yìí o bí wọn bá jẹ́ bẹ́ẹ̀ báyìí ló ṣẹlẹ̀ sí wọn báyìí ló ṣẹlẹ̀ sí wọn ibi tó ti wá nù ní wọn ń bẹnu àwọn àṣà òun náà dì sí láwùjọ káàkiri tó jẹ́ pé àwọn èèyàn sì ń tẹ̀lé irú àwọn àṣà báwọn ẹ̀ẹ́n kọ́lá ẹlòmíì ò ah, tó jẹ́ pé ó yẹ kẹ́ ẹ mọ́ tu láti jẹun gan ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ nínú gbogbo nínú oyún tó rú káàkiri fóṣù mẹ́sàn-án ẹ̀tún wá sí kíni ẹ̀tún wá èyàn tó wá èyàn tí tẹ̀bí ẹrú tó gbóró àwọn nǹkan yìí inú àwọn àṣà tó yẹ ká jìnà sí ni inú àwọn àṣà bákan náà tó wà láwùjọ tó gbajúmọ̀ òun náà ni aliwisham àbí aliwash òun náà ni ká máa fínra ara rẹ̀ náà ni ká máa kọlà ká máa kọlà fún yàn inú àwọn àṣà ni àwọn ẹlòmíín bẹ ìdílé oríṣiríṣi òun náà ló nílà wọn tí ẹ̀ bá lọ lè ka ìtàn nípa pé bó ní ibo ni ìlà kíkọ ibo ti wá kí èèyàn lọ lè kàtàn nípa rẹ̀ a rí pé ìlà kíkọ sọ yìí ibi tó ti wá òun náà ni pé òun fi wà lásìkò ẹrú tó jẹ́ pé kẹrú mọ́ bá dàpọ̀ òun náà ló fà tí fi ní àwọn àmì tó eléyìí ní sábà ti rí tó kọ mẹ́ta mẹ́ta wọ́n ti mọ̀ sí ah, ẹ̀rù lágbájá lélẹ́yìí kò ní dàpọ̀ sábà lẹ́lòmíì tó wá tiẹ̀ látòkè tó wá délẹ̀ wọ́n ti mọ̀ sí ah, ẹ̀rù lágbájá lélẹ́yìí kó wọ́n bá dàpọ̀ ìpìlẹ̀ rẹ̀ òun náà lélẹ́yìí ìpìlẹ̀ rẹ̀ òun náà ni pé láti bá fi sàmì sẹ́rú kó mọ́ bá dàpọ̀ mẹ́rú ẹlẹ́rú ìjẹ́ ìtàn wá ń ṣe nísìn níjọ́un láìgbàtẹ́rú wà ẹ́n tọ́lọ́wọ́ bá lékẹ́ láti tún kálùkúlẹ̀ kò níbi okùn ẹrú àwọn tí wọ́n kọlà fún wọn tí wọ́n kọlà fáwọn babalá wọn látara kíni látara pé ìpìlẹ̀ yẹn ńgbà ẹrú ni àwọn náà wá sí kíni àwọn náà wọ́n wá rí téèni irú nǹkan báyẹn ẹ wá rí ìdájọ́ ṣẹ̀rí ọlọ́wọ́ bá lékẹ́ ọlá níbi ká máa sí kíni níbi ká mú nǹkan kan kú lára ara wa ká chéǹjì bọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá ti dá wa á lẹ́tọ̀ọ́ ká fi ká yí nǹkan kan padà nínú ìdẹ́dà tọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá dá wa àyàfi tọ́lọ̀ọba alikiola pa aláṣẹ pé mú nǹkan báyìí kó bẹ́ ọlọ́ọba alikiola ní a ma látẹnu ànábì sallallahu alaihi wasallam a ma gé ìkánná wa a ma gé irun orí wa ẹ́ gbogbo àwọn nǹkan tá a ma mú kú a ma mú irun mú wa a ma ṣe kíni a ma rẹ̀ lọlẹ̀ irun abẹ́ wa a ma mú kú ni wa pé irun gbàrẹ́ ní ṣìngbà tàṣẹ ti wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá alékiọlá láti náà nẹ́bí sallallahu alaihi wasallam pé ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ fárun gbà yí ó ti di ẹ̀ṣẹ̀ fún ẹni kálùkù ẹni máa ń fárun rẹ̀ a ti rí ìpé ọlọ́wọ́ bá alékiọlá ní anẹ́bí sallallahu alaihi wasallam ní pé kíni anẹ́bí pa wá láti pé fi hùn gbà yín lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni oríkì oríkì ara wa o gbọ́dọ̀ sọ pé ó wù mí nísìn pé mo fẹ́ gé kàkan dànù kà ni ó tún jí àti lọ́dọ̀ ọlọ́wọ́ bá alékiọlá àwọn tí wọ́n ń bẹ́sù múlẹ̀ àwọn tí wọ́n ń sóògùn wọ́n ń sóògùn wọ́n lẹ́lòmíì wọ́n ní àtàǹpàkò rẹ̀ kan òun náà ló fi sògùn owó wọ́n wá gé àtàǹpàkò yìí mbẹ́ ó fi sògùn owó so ọlọ́run ọba àlékẹ́ ló gbà wá láyé ká mú nǹkan kan kúrò nínú ẹ̀yà ara wa nítorí pé inna lillahi wa inna ilayhi raji'un gbogbo apátápátá gbogbo apátápátá ọlọ́run ọba àlékẹ́ ọlá lóní wá látòkè délẹ̀ òun lóní wá a gbọ́dọ̀ mú nǹkan kan nínú ara wa nínú nǹkan tó jẹ́ pé in tó jẹ́ pé property ọlọ́run bá àríkí ọlá ni àlẹ́tọ̀ àfi nǹkan tó bá fún wa láṣẹ pé ẹ ṣe nǹkan báyìí inú ẹ̀ náà wá ní ìlà kíkọ inú ẹ̀ náà ló wà kí a sára wa ká la nǹkan síra wa lá a gbọ́dọ̀ ṣe é àyàfi tọ́lọ́run bá àríkí ọlá bá fún wa ní yọ̀ǹda ká ṣe èrò ẹ̀ náà ni tàtú táwọn èèyàn máa ń ṣe káàkiri ẹ̀ tàtú táwọn èèyàn máa ń là sára káàkiri ẹ̀rì ẹlòmíì ó gbáyà ẹlòmíì ó lá sẹ́yìn ẹlòmíì ó ọrùn gbogbo ẹ̀ pátápátá nínú àwọn àṣà náà ni tó jẹ́ pé ọlọ́ọ̀bà àlìkọ́lá ẹ̀yìn ó ti gba ẹnu ànábì sallallahu alaihi wasallam ó ti lòdì sí gbogbo àwọn àṣà yìí ànábì sallallahu alaihi wasallam ànábì ní la'ana Allahu al-washima wal-mustawshima ànábì ní ọlọ́ọ̀bà àlìkọ́lá ó tẹ́bilé al-washima ẹni tí bá máa ṣe kíni ẹni tí bá máa fínra ẹni tí máa kọlà tí ó máa kọ́ sáwọn yẹn

irú ọmọ kékeré yìí ó dájú pé kò lẹ́sẹ̀ kankan lọ́rùn níwájú Allah subhanahu wa ta'ala nítorí pé kí ni nítorí pé kò mọ̀ nípa rẹ̀ nítorí pé kò ní kápá lérí àbí wọ́n ṣe ṣe nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí kọlà ìfún òun náà ló fà tó fi jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ kankan lórí ọmọ kékeré àti wọ́n bá ṣe irú ó ti tako nǹkan tọ́lọ́wọ́n bá àlékè ọlá nǹkan tọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ fún wa àti tọ́lọ́wọ́n bá àlékè ọlá pa wá eléyìí pọ̀ káàkiri ẹ̀rí tabadélé haúsá àwọn lásà àwọn nírú láti wọn ẹ mọ̀ sọ pé ìlà àbíbá ìlélẹ́yìí tabadélé yorùbá ẹ̀rí pé láti wọn ni tabadébò mìíràn ẹ̀rí pé láti wọn ni ṣògbóró àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àṣà ni nínú àwọn àṣà yorùbá ni tó jẹ́ pé ìsìláàmù ti wá ṣe kí ni ìsìláàmù ti wá gbé gbogbo àwọn àṣà yẹn kó ń fún wa káfíra wà lẹ́bọ́ lọ́wọ́ba àlekẹ́ láti dá wa ọlọ́wọ́ba àlekẹ́ láti jẹ́ kó yé wa tipẹ́ tipẹ́ ọba tó ti dá wa tipẹ́ ọba tó dá wa tá a pọ̀ tó báyìí ó mọ̀ pé tó bá ti pa àbá máa dàpọ̀ mọ́ra wa ni kó sì máa ṣe ni kó máa sàmì sí wa àbí kó máa fún wa lámì ọlọ́wọ́ba àlekẹ́ láti sọ fún wa pé inna khalaqnakum shu'uban wa qaba'ila lita'arafu ọlọ́wọ́ba àlekẹ́ waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu Allah ọba alìkẹ́lá ní inna khalaqnakum min dhakarin wa untha adáyín látara ọkùnrin látara obìnrin wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu Allah ọba alìkẹ́lá ní awá se yí ní ìran ìran àti yí ní ìdílé ìdílé kẹba mọ̀ dára ní ma ilé ìrìnà ti tó ní tá mọ̀ fi dára wa mọ̀ kìí ti kíláṣẹ̀ wa máa sàmì síra wa lá inú àwọn aládà Yorùbá inú àwọn àṣà Yorùbá ó ní àwọn èyí ní ṣe pẹ̀lú bá a ṣe ṣe òkú nígbà tó kú bá kú látìgbà tó kú bá ti kú báwo la ṣe palẹ̀mọ́ òkú lẹ̀ àwọn Yorùbá ní àwọn àṣà oríṣiríṣi tí wọ́n máa ṣe kọ́dà àwọn àṣà míì náà ń bẹ tó jẹ́ pé ó ti kú láṣà Yorùbá nìkan tó jẹ́ pé ó ti di pé àwọn míì náà nínú àwọn onísúfí àwọn náà ti ní àládà tí wọ́n máa ṣe nígbà tó kù bá kú látara pé wọ́n gbé òkú kalẹ̀ wọ́n wà máa ṣe gíní wọ́n máa ṣe la ilaha illallah wọ́n máa ṣe sókù láàrin wọ́n gbókù sáàrin àbí ká máa ka kùránì lókùlérí síwájú kan tó gbé ńlẹ̀ inú àwọn àṣà náà ni tó jẹ́ pé àtàbálọ́lẹ̀ wádìí rẹ̀ àríkóta kò sínú ànábì sallallahu alaihi wasallam ààrẹ rí kankan fún nítorí pé jànáàzá òkú sísìn a mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam òun ló mú àlàyé rẹ̀ wá fún alátòkèdélẹ̀ ẹ̀sìn ni ni tó gbajúmọ̀ lọ́dọ̀ Yorùbá èyí tí wọ́n ń pè ní iná ìgbẹ́lẹ̀ Yorùbá a máa dáná ìgbẹ́lẹ̀ nígbà tó kù bá kú ẹ̀ ẹ̀ ní ti gbókunlẹ̀ ẹ̀ máa ṣe kíni ẹ ti máa ṣe yànsà yànsà pé tọ̀ pọ̀ láti dáná iná gbẹ́lẹ̀ eléyìí nínú àwọn àṣà ni o tó jẹ́ pé àṣà tó tako ẹ̀sìn ọlọ́run ọba àdékọ́lá ni ó tako ìlànà anábì sallallahu alaihi wasallam bí ká máa wá dáná níbi òkú inú àwọn àṣà yìí yàtọ̀ sínú àgbẹ́lẹ̀ yìí ká máa wá dáná níbi ilé olóòkú ká máa dá aláàárọ̀ ká dá lọ́sàn ká dá alálẹ́ títí tí ó fi péjọ méje àbíjọ mẹ́jọ eléyìí náà nínú àṣà tó gbajúmọ̀ ni lọ́dọ̀ Yorùbá inú àṣà tó gbajúmọ̀ ní ká máa péjọ sílé olókù a péjọ síbẹ̀ àbá lè wá péjọ síbẹ̀ nísìn ká máa wá ṣe gíní ká máa wá sọ̀rọ̀ ká máa ṣàwàdà ẹ̀yìn ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn kọ́dà mi tán péjọ sí gan kọ́dà wọ́n lè máa sọ̀rọ̀ òkú tó kú iná bẹ́ẹ̀ wọ́n máa sọ ah, ó ṣe báyìí ah, ó ṣe báyìí wọ́n máa sọ so eléyìí náà nínú àwọn àṣà ni tó gbajúmọ̀ láwùjọ wa tó jẹ́ pé ó tako ṣẹ̀ríà ọlọ́wọ̀n ọba àlekíọlá ọ̀nà olóògbà tako ṣẹ̀ríà ìkánú àwọn sàábí ànábì ó gba hadithi wá Jarir ibn Abdullah ó ní kunna na'uddu al-ijtima' inda ahli al-mayyit wa sani'at at-ta'am min an-niyaha wa sani'at at-ta'am min inda ahli al-mayyit ká kójọ sọ́dọ̀ sílé àwọn ará olókù wájọ síbẹ̀ wọ̀sọ̀ ní àtàtọ̀ àm tátún wa máa dáná ká dáná fáwọn èèyàn kan máa jẹun wọ́n nígbà yà nàbí sallallahu alaihi wasallam àwa máa kàá fún nínà níyà ha nínú ẹkún àrùlà máa kàá fún eléyìí náà nínú àṣà ni nínú àṣà Yorùbá ó gbajúmọ̀ ó gbajúmọ̀ láwùjọ káàkiri tó jẹ́ pé bókù bá kú táwọn aráalé olókù bá ń sunkún àní ma ewu gan ló fẹ́kún gan ẹlòmíì bóyá ẹkún ìnáwó dé òun náà nípa alẹ́kún ti ń gbéra dálẹ̀ nítorí ó ti mọ̀ yí pé ah, òun ra òun ra o òun ra mọ̀lú òun ra ilé oríṣiríṣi nínú àwọn ni ó jẹ́ pé àṣà tó yẹ kí á palẹ̀ ni nítorí kó takọ ẹ̀sìn ọlọ́run ọba àlekíọ́lá ìbànújẹ́ ó yàtọ̀ sí ìdùnnú nínú ṣẹ̀rí ọlọ́run ọba àlekíọ́lá ọlọ́run ọba àlekíọ́lá sì yàtọ̀ wa di wọ́n sì rápin fáwọn èèyàn eléyìn náà bá ṣẹ̀rí ọlọ́wọ́ bá lèkẹ́ ọlámù nígbà tó ti jẹ́ àgbàtasà tó ti jẹ́ àdádálẹ̀ ẹ wò bí tí wọ́n ń dàgbà díẹ̀díẹ̀ bí tí ń dàgbà díẹ̀díẹ̀ ó ti wá di bí pé nísìn báyìí wọ́n ti wá ń pa màlúù ẹni tó kúkú fún nísìn báyìí nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ lónìí ẹlọ́bà gbé màlúù fún ẹlọ́bà gbé báàgì ráìsì fún ẹlọ́bà gbé òróró ni sísì ń bẹ ní gbogbo àwùjọ káàkiri ẹ̀ tó bá wá wà ní gbogbo àwọn àwùjọ míì káàkiri bí àwùjọ Yorùbá ni kò yẹ kó wà ní àwùjọ bí tá a bá pè ní àwùjọ onímímà nítorí pé àṣàkáṣà ni àṣà tó yẹ kéèyàn ó jìnà sí ni nínú àwọn àṣàkáṣà míì náà tó tún ti wọ́ tó wà nínú àwùjọ òun náà ni ìkójọ ìjókòó tí wọ́n máa ń pè ní fìdá nínú àwọn àṣà ni ká kóra wájọ pé a fẹ́ ṣe fìdá nígbà tó kù bá kú àṣà ni tó ti jẹ́ pé ó ti dàbí ìgbà tó jẹ́ pé ó ti di dandan ó ti ẹ̀dà bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pé àṣà ní tó jẹ́ pé ẹni tí ò bá ṣe àṣà yìí tí ò bá bá wọn ṣe wọn ó kà á kún pé kí ni wọn ó kà á kọ́lá wọn lè kà á kún pé ẹni tó ti ṣe kèfèrí kò nínú ẹ̀sìn inú táwọn ṣe tó sì jẹ́ pé tá a bá wádìí ẹ̀ dáadáa a rí pé kò sínú ẹ̀sìn ọmọ ọba àlejò ọ̀la ànábì kọ́ wa bó láti ṣe òkú láti ìgbà tó kú bá ti kọ́lá láti ìgbà tó kú bá ti kú tí bá ti ń pọ̀ kà kú lànà táàfi wá sí òkú dáàfi gbé sínú sàárè táàfi sí sán gbogbo ànábì sallallahu alaihi wasallam sàlàyé rẹ̀ fún wa tó bá jẹ́ kó nídi nǹkan kan ń pè ní fìdáhù ni ẹ́n tó bá nídi fìdáhù ni ànábì sallallahu alaihi wasallam ó ti sàlàyé rẹ̀ fún wa ànábì wọn ò ṣe fìdáhù ànábì ànábì ò ṣe fìdáhù ẹnìkan rí tó kú náà àwọn ọmọ rẹ̀ àti náà àwọn fámìlì rẹ̀ wọn ò sì ṣe fìdáhù ànábì sallallahu alaihi lẹ́yìn lẹ́yìn lẹ́yìn òun náà làwọn èèyàn padà wá ń dé nígbà tí wọ́n ń rò papọ̀ ẹ̀yìn tàlẹ̀ ẹ̀kíkáàkì ìrùpapọ̀ intermingling ti ń ṣẹlẹ̀ láàrin eh, ẹ̀yà àtẹ̀yà àtàwọn ẹ̀yà míì náà tán wọnú islam tí wọ́n ojú islam tápá ti tán tí wọ́n ojú gbogbo tọwọ́ wọn lẹ̀ tán yorùbá tó náà wọnú islam ẹ̀yìn tó jẹ́ pé tí ń gbé bọ̀ òun náà ní kásá ẹ̀ islam kò ju eléyìí islam ti gba eléyìí kò ju lẹ̀ ó bẹ̀rẹ̀ sí kíni ó bẹ̀rẹ̀ sí bá gbogbo àwọn òwúrọ̀ àwọn nǹkan báyìí àwọn ibi tó gbà wọlé nì ẹ̀yìn bí tọ́lọ̀wọ́ bá lékẹ́ bá ti sọ fún wa pé tó bá ti kílẹ̀ fún wa pé bẹ́sìn ṣe ní àṣẹ nì tí àṣà bá ti fẹ́ takò àfi ká gbé àṣà sílẹ̀ ká gbèjì sílẹ̀ ẹ̀wọ̀n náà àwọn àṣà míì nísìnyí èèyàn tó ń import wọnú ẹ̀sìn wa tó jẹ́ pé àṣà tó bá di lọ́dọọdún kálá afẹ́ ṣe kí ni afẹ́ kóra wájọ pa afẹ́ ṣàdúrà fókù tó kú inú àwọn àṣà náà ni eléyìí náà àṣà tí ó takò ẹ̀sìn ọlọ́run ọba àlekíọ́lá ni nítorí pé ẹ̀sìn ti ní tá a ṣe níbi òkú irú eléyìn kò nídi modification kò nídi àfikún kò sì nídi àyọkù nítorí pé ẹ̀sìn ti gbé àlàyé eléyìn wá ó ti ṣe fún wa ó ti ṣàlàyé rẹ̀ fún wa kọ́dà ibi tó burú dé ẹ́rì fáwọn àsàmì náà nílẹ̀ Yorùbá tá wà ń bẹ̀ yìí nígbà tí wọ́n bá ṣe òkú yìí tí wọ́n bá ṣe òkú yìí wọ́n sì tún mú aṣọ nígbà tán ṣe ìyàwó ìbànújẹ́ wá dà níbi eléyìí kí la fi ṣe àdáyanrí láàrin ìbànújẹ́ àti ìdùnnú so nínú àwọn àṣà tó jẹ́ pé ó yẹ ká jìnà sí nínú ẹ̀sìn wa inú àpèjúwe tá tún fúnra wa inú àwọn àṣà tó gbajúmọ̀ láwùjọ wa òun náà ni àṣà tó wà níbi a kí rẹ̀ ni àṣà kíkí eléyìí náà gbajúmọ̀ gan àṣà kíkí gbogbo àwọn nínú àwọn ara wọ́n ma ní àwọn àṣà irísìírísì níbi kíkí àìsọ fún àwọn síwájú pé ń ń pè láṣà yìí Islam ní problem pẹ̀lú àṣà o lópin ìgbà tí àṣà ò bá ti ṣe kí ni tí ò bá ti wá tako ṣẹ̀rí ọlọ́wọ̀n ọba àlekíọ́lá tásà ò bá ti wá tako tásà bá ti dé láti wá tako a jẹ́ pé a gbọ́dọ̀ ṣe èméjì kọ́lá gbọ́dọ̀ contemplate lórí pé èwo láwàá sílẹ̀ sásà láà sílẹ̀ ní àbẹ́sìn àṣà lágbèjì sílẹ̀ nítorí pé á gbé jù sílẹ̀ fún nǹkan tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ni inú àṣà tó wà níbi kíkí òun náà ni pé àwọn ẹ̀yà kan wà tó jẹ́ pé táwọn bá kíra wọn àwọn á dọ̀bálẹ̀ ni wọ́n ó dọ̀bálẹ̀ tí wọ́n dáyà délẹ̀ náà ni kíkí lọ́dọ̀ tó jẹ́ pé ẹni tó bá kọ̀ tí ò bá kíyàn pẹ̀lú irú àṣà báyìí irú ẹni bẹ́ẹ̀ ó fún kíni kò sí orúkọ tí nítorí pé ó ṣe kíni ó tako àṣà ìbẹ̀nú àṣà tó jẹ́ pé nígbàtí wọ́n bá kíyàn al-inhina wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí nígbàtí ìyà lọ rùkú wọ́n tẹ ọrùn àwọn míì àmà tẹ́ẹ̀dẹ́ rùkú ìbẹ̀nú àṣà tó jẹ́ pé tí wọ́n bá kíyàn àwọn ṣe ni wọ́n fèrí kalẹ̀ ni wọ́n fèrí kalẹ̀ wọ́n lọ kọ́dà ń bẹnu àwọn ẹlòmíì tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ wọn àwọn a kúnlẹ̀ ni wọ́n fi kún méjì kúnlẹ̀ àṣà ni àṣà ló gbé gbogbo ẹ̀ wá sì gbé gbogbo àwọn nǹkan tá a sọ yìí wá lórúkọ àpọ́nlé ni lórúkọ àtàwádù lórúkọ ìtẹríba òun náà làṣà fi gbé wá àmọ́gbà tí gbogbo àwọn nǹkan tí bá ń túmọ̀ pé ẹ̀dá kan ó máa yẹpẹrẹ ara rẹ̀ fẹ́dá kan ẹ̀dá kan ó fi ara rẹ̀ wọ́lẹ̀ fẹ́dá kan àtàzálùl ká yẹpẹrẹ ara wa ẹ́n ọlọ́ọ̀bá àlejò láti gíní ó fi ṣe ẹ̀tọ́ ti ẹnìkan ni sáàgbọ́dọ̀ ṣe fẹ́ lómi káàkiri ọrùn wá kọ̀kọ̀rọ̀ ẹ́n in bẹ́ẹ̀bẹ́ yàní fìdálìká yàní máàdá àzọlù àtàzálùl ìyẹpẹrẹ ara ẹni bẹ́ẹ̀bẹ́ inú túmọ̀ rẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún yóò rí nígbà tó jẹ́ pé ah, ẹni yìí ò pọ́n wulé àmọ́gbà tó lọ́wọ́ bá alẹ́ kíọ́lá nígbà tó rán ànábì sallallahu alaihi wasallam sí wa ọlọ́wọ́ bá alẹ́ kíọ́lá ó rán ànábì sallallahu alaihi wasallam sí wa ó káńsù gbogbo àwọn kátà sọ yìí ọlọ́wọ́ bá alẹ́ kíọ́lá sọ fún wa nínú min ayatihi al-layl wan-nahar wash-shamsu wal-qamar ọlọ́wọ́ bá la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun ọlọ́wọ́ bá alékiọlá ní nínú àmì ọlọ́wọ́ bá alékiọlá òun náà ni al-layl wan-nahar inú àmì ọlọ́wọ́ bá alékiọlá òun náà ni ọ̀sán àtòru inú àmì ọlọ́wọ́ bá alékiọlá òun fún oòrùn wala lil-qamar ẹ sì má fòrún ẹ máa forí balẹ̀ ẹ máa tẹ fún Allah subhanahu wa ọba tó dá wọn ni in kuntum iyyahu tó ọba àlekẹ́ lálẹ́ ìjọsìn fún lòdòdó àyà yìí àyà tó clear ni ibi pé ọba àlekẹ́ ọlá kọ ká máa ṣe kíni ká ṣe nǹkan tá ń pè ní inú èdè lárúbáwá fẹ́ni tí ò bá ní sàbùsí ní ti lárúbáwá ń gáyà rẹ̀ tí sùjúdù parí sí òun náà ní kéde ó kalẹ̀ ìsì ń bẹ láàrin ìgbà tó bá tẹ́ ẹ̀hún tó fi kalẹ̀ ẹ̀hún sùjúdù náà ní lárúbáwò mà pé kéèsè bí sùjúdù kéèsè bí ìnìyàn náà ìbẹ̀lá fẹ́ lọ púpọ̀ ni pé nínú àwọn àṣà tó jẹ́ pé ó takò òfin ọlọ́wọ̀n ọba àlejò ni àwọn kan máa wá takò pé ah, nínú àyà yìí gan nínú àyà wa min ayatihi al-layl wan-nahar wash-shamsu wal-qamar a rí ẹ̀rí mú bẹ̀ fáwàtà bá sọ pé sùjúdù o àbí ká fèrí kalẹ̀ ní túnmà rẹ̀ ẹ jẹ́ ká bèè lọ́wọ́ wa ọlọ́wọ́ bá ní kí lánilá tasjudu lish-shamsi wala lil-qamar ó ní ẹ má forí balẹ̀ fóònù ẹ má forí balẹ̀ fóṣùpá ẹ dákun sáà lè rùkú fóṣùpá sáà lè rùkú ńgbà nígbàtí gbogbo ájú ọba ti kanlẹ̀ ajẹ́ pé àṣẹ sùjúdù fún un àti ṣe a lè sọ wípé ẹ́n àkàmà tẹ ọ̀rùn lásán báyìí a níjẹ́ wájú wó kanlẹ̀ kásìgbà wípé àṣẹ náà ọba àríkẹ́ọlá a lè sọ bẹ́ẹ̀ nítorí pé nǹkan tá ń pè ní àsùjúdù nínú èdè lárúbáwá ó bẹ̀rẹ̀ láti gbà tó bá ti tẹ́kíní nígbà tó bá ti tẹ ọ̀rùn rẹ̀ èyí nígbà tó bá ti tẹ ọ̀rùn rẹ̀ tó fi délẹ̀ ohun gbogbo ẹ̀ náà lọ́rọ̀ ọba àríkẹ́ọlá pa ọ́ láṣẹ pé kó má ṣe tọ́rọ̀ ọba àríkẹ́ọlá bá wá pa ọ́ láṣẹ pé kó má ṣe fóòrùn tó bá ní o má ṣe tọ́lọ̀ ọba àríkẹ́lá wá tún ọ̀pọ̀lọ̀ ọba àríkẹ́lá ní kò máa ṣe alaihi wasallam nígbàtá nàbí wà láyé in tó jọrú eléyìí náà bẹ̀ àwọn èèyàn a máa ṣe irú àwọn nǹkan báyìí àwọn èèyàn a máa ṣe fúnra wọn láti fi ṣe gini láti pa fi bọ̀ ara wọn ànábì sallallahu alaihi wasallam sì tako inú hadith ànábì sallallahu alaihi wasallam tíra nkúmi méjì tó yarí mọ́ olówó rẹ̀ lọ́wọ́

ẹranko lásán lásán tí ò ní làákàyè tí ò mọ̀ kankan òun ló wá ṣe báyìí fún Ànábì sallallahu alaihi wasallam a jẹ́ pé àwa ló yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ó yẹ ká sí jù ká máa ṣe bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa sọ fún wọn pé law kuntu amiran ahadan an yasjuda li ahad Ànábì ní ká ní máa ń bẹ nù lànà ní Ànábì ni tí máa ń bẹ nù ẹ̀sìn Ọlọ́run ọba àlejò ọlá ni ipe máa pa ẹnìkan láṣẹ kó fèrí balẹ̀ fẹ́nìkan la amartu limar'ata an tasjuda li zawjiha anábì ní obìnrin ní ìbá pa aláṣẹ kó máa fèrí balẹ̀ fọ́kọ rẹ̀ wáyé kó bá wà nínú inú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni tó wáyé kó wà nínú àwọn nǹkan tó bá súnà anábì sallallahu alaihi wasallam ni anábì ní obìnrin lòun bá pa aláṣẹ kó máa kúnlẹ̀ fọ́kọ rẹ̀ obìnrin ò bá pa aláṣẹ kó máa tẹ ọrùn fọ́kọ rẹ̀ obìnrin ò bá pa aláṣẹ kó máa ṣe sùjúdù fọ́kọ rẹ̀ ogun tá a bá fi ṣe láàbì lọlẹ̀ obìnrin ò bá pa aláṣẹ kó máa ṣe àmọ́ nítorí pé kò sí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà ló fà tó fi jẹ́ pé kíni tó fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì kọ̀ fún wa tí mọ̀háàzù náà bẹ́ẹ̀ mọ̀háàzù fún jabal nígbà tó darí sáàmù torí pé báṣe máa ṣe fáwọn tó bá jáwọn èèyàn ńláńlá nílùú sáàmù ni nígbà tó ṣe bẹ́ẹ̀ fáwọn sallallahu alaihi wasallam anábì takò náà ni pé mọ̀háàzà ya mọ̀háàzù mọ̀háàzù èwo leléyìí tó tún pédé yìí anábì takò ni ẹ̀yin gbogbo àná láti mọ̀ pé nínú súnà anábì sallallahu alaihi wasallam àtẹ̀kìrìrù ń bẹ́ẹ̀ ní tánàbì bá rí táwọn sàbẹ̀ ànábì bá ṣe tánàbì wá fi wọ́n lẹ̀ tí ò takò ní tó bá kò sínú súnà anábì sallallahu alaihi wasallam ni so eléyìí náà nínú àwọn àṣà ni àṣà tó gbajúmọ̀ gan ni láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ yorùbá àṣà tó le débi pé ẹni tí ò bá ṣe wá àṣà báyìí ẹ̀ wọ́n á sì kà á kún bígbà tó jẹ́ pé ó ti jáde kó ní ọlọ́run ọba ni àṣà tó jẹ́ pé ẹni tó bá fi irú àṣà ilẹ̀ tí ò bá ṣe gbogbo tó bá wù tó ṣe ẹ̀rì tó dé àgbà tó wá ti jẹ́ pé wọ́n ti wá gbé sí kíni wọ́n ti gbé sípò ṣírùkù bọ́lọ̀ ọ̀gbà àlejò láti gbé ṣírùkù sí ni wípé innahu man yushrik billah ẹ̀ waqad harrama Allahu alayhi al-janna ẹ̀ wa ma'wahu an-nar ẹ̀ ọlọ́wọ́ bá àlejò lá ó sọ fún ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá àlejò lá sọ ní al-Qur'an ayà tí mo fẹ́ lù kọ́hùn ọlọ́wọ́ bá àlejò lá sọ àti gbogbo àwọn tó kọjá síwájú ànábì sallallahu alaihi wasallam ipe tẹ́ bá ti pa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala la yahbatanna amaluk gbogbo sẹ́ẹ̀rẹ̀ ni ó bàjẹ́ ó ti wá dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ láwùjọ wa nísìn gbogbo dáadáa tó bá ń ṣeun tó bá ti gíní tó bá ti lè tẹ̀ báyìí lásán báyìí la yahbatanna amaluk so ìbẹ̀yẹ láti mọ̀ yìí pé irú àwọn nǹkan wọ̀nyí ewu bẹ̀ẹ̀bẹ̀ púpọ̀ ká mú àṣà lè kókó débi pé káwá ṣe kí ni káwá gbé àwọn ìdájọ́ ńláńlá fún ìdájọ́ ńláńlá tí mo gbé wọ́n gbé fún yìí kìí ṣe ni mo kọ́kọ́ sọ ọ́ àwọn Sheikh Adam rahimahullah inú àwọn tí wọ́n tako àṣà à kiri ẹni ni wọ́n wà rọ́gbà anfil almaraki àwọn gínà korúkọ rẹ̀ àwọn marọ́kíza àwọn tán jẹ́ àwọn markazi markazi markazi bàbá yìí takò nǹkan yìí tó kọ́ kalẹ̀ sínú tíra ń rí yí padà síbẹ̀síbẹ̀ ẹni tó bá sì ń ṣe ẹni tí máa ń takorú nǹkan yìí wọ́n rí lé yàrá burú nígbà tí Sheikh Adam ń sọ nípa ọ̀rọ̀ yìí wọ́n jahilu ma'na al-haya ó ṣe fáwọn ìjọ mi òun ò mọ̀ tún wọn tán pè ní fìjú ni òjò kúnlẹ̀ wàtáhù fi ìhàtìmán wọ̀btìdá wọ́n ṣàṣìṣe wọ́n gbé igbági pátápátá nípa ọ̀rọ̀ nípa bọ́ọ̀lù azéze gíní níta ń pè ojú títì níbẹ̀ tó fi dé parí wọ́n ṣàṣìṣe ń bẹ̀ wọ́n gbé igbági ẹ́ wọ́n ní akàdá jáhìlú máàna tàwàdùà bákan náà wọ́n ṣe kíni wọn ò mọ ìtumọ̀ tó ń pè ní ìtẹríba wọ́n bà náà hu fi sùjúdín wọ́n òun náà ni ètè kọ̀kọ̀rọ̀ fún yàn wọ́n bè tọ́ ìláhùn mọ́ ìdá sàlám kó dọ̀bálẹ̀ kó ná fẹ́lẹ́fẹ́lẹ́ fún wọn nígbà tó bá sí kíní nígbà tó bá fẹ́ sálámọ̀ sí wọn wọ́n burú kí n láhùn mọ́ ìdá lẹ́kọ́ nígbà tó bá pàdé wọn kó sí kíní kó kúnlẹ̀ kó fi kúnlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń takò ọ̀rọ̀ yìí nígbà tó ti jẹ́ pé kò bẹ́sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlámù wọ́n ja'aluhu wajiban kábọ́ bàtà gan wọ́n sọ ọjọ́ ọ̀ràn yàn bá kọ́ ìkọjá lé àfáà rẹ̀ àbúbẹ́ pàdé yàn lálá kan ní ti báyìí ó wà bọ́ bàtà ẹ̀yìn òun ó sì gíní òun wà nínú bàtà ìyẹ́pẹ̀rẹ̀ ara ẹni nánú ìyẹ́pẹ̀rẹ̀ ara ẹni nánú ẹ̀yìn wọ́n ṣe léyìí wọ́n ṣe lọ́ràn yàn fúnra wọn lahum qabla wusulin lil fina síwájú kó tó di àwọn nǹkan wọ̀nyí àwọn ṣe ní wọ́n sọ di ìgbà tó ìbó wà nínú ẹ̀sìn ibi tí mo fẹ́ ló ń bẹ̀ lọ́wọ́ sálẹ̀ tí mo fẹ́ fi mú ọ̀rọ̀ Sheikh Adam wá ipe kèésà wà nìkan lásọ ipe wọ́n fẹ́ kàfàrà yàn wọ́n sọ̀rọ̀ di kèfèrí látara pé kí ni gbogbo sẹ́tẹ̀yàn bá ṣe ń dáadáa wọ́n sì sọ kó ti bàjẹ́ nítorí pé òkúnlẹ̀ Sheikh Adam wá ní kullu man khalafa ń fi hadhihi ẹni tó bá ti wá ya pa gbogbo ìtí mo sọ yìí ká bọ́ bàtà ni ká kúnlẹ̀ ni ká dọ̀bálẹ̀ ni ká síbi làgbàtà fẹ́ kíyàn ni gbogbo ẹni tó bá ti ya pa wọ́n bẹ́ẹ̀ ẹ̀yẹn wá sọ fún hù bí lẹ̀ bí mínú hùbàrà wọ́n sì ròyìn rẹ̀ pé ah, àti bọ́pá bọ́sẹ̀ máa bẹ láyé tiẹ̀ kí mi náà máa bẹ láyé tiẹ̀ ni

tó já mú àpèjúwe lè wá ẹ̀rìfà àti kọ́kọ́ mú àwọn àyàwó náà alukur'an àti mọ́rọ̀ ọlọ́run ọba àlekíọ́lá káfí mà yí pé nǹkan yìí nǹkan tó wà sí kíni nǹkan tó kílẹ̀ ni débi pé àwọn tá àwọn àgbàlagbà àwọn tó ti kọjá lọ nínú àwọn tí wọ́n kálukú ń ṣe ìtìsáàbù sí táwọn bàrá tì sọ́dọ̀ wọn nípa mímọ̀ nípa ìkẹ́kọ̀ọ́ nípa ìjọmọ kéwú àwọn náà sọ gbogbo àwọn nǹkan báyìí jáde lẹ́nu so ibẹ̀ náà láti bá mọ̀ ìpé gbogbo àwọn nǹkan wọ̀nyí àzàkàkà ni àzàtí òbẹ́sìn ọlọ́wọ́ ọba àlekíọ́lá mú ni so nídìí eléyìí alìsìláàmù wọlé àdá nǹkan tó ń pè ní ìsìláàmù láti mọ̀ àti mọ̀ pé sin ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá ló ti wá kò sáà ṣiṣẹ́ bẹ́ẹ̀ àti mọ̀ pé àlẹ́ òun náà ni nǹkan táwọn èèyàn ń ṣe kíni nǹkan táwọn èèyàn ìnvẹ́ntì fún láwọn èèyàn mú wá fúnra wọn ẹ̀já máa ṣe báyìí náà ẹ́n tó jẹ́ pé wọ́n wá gbajúmọ̀ láàrin ara wọn nǹkan yẹn wá ń pààrà ní wá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ó ti Allah subhanahu wa ta'ala tába ti wá rí pé àṣà yìí ó fẹ́ fi rí gbára wọn pẹ̀lú ẹ̀sìn èwo láwàá gbé kalẹ̀ èyí tá gbé jù sílẹ̀ òun náà ni àṣà á gbé àṣà jù sílẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba àlekíọ́lá ni nítorí pé anabi sallallahu alayhi wa sallam òun náà ló mú wá fún wa so látara bí lẹ́yìn abi allah subhanahu wa ta'ala nítorí wọn bá àsìkò tá a níma ọjọ́ àsìkò wá ti pé abi allah subhanahu wa ta'ala wọn bá tá a sọ yìí kọ́lọ́wọ́n ọba àlekíọ́lá kó jẹ́ kó jẹ́ ìrántí fún àwa tá a sọ kó jẹ́ kó jẹ́ ìrántí gbogbo àwa tá a bá ń gbọ́ kó ṣe àǹfààní fún aláyé bí kó ṣe àǹfààní fún atọ́wádìí jọ òbí dàlùkì yàmà abiola ọba alekeola kó má jẹ́ kó gba òdì ní létí wa ẹ̀yìn kọ́lọ̀ ọba alekeola ó ṣe ní nǹkan tí ó ṣe kí ni nǹkan tí ó bá ọkàn dáadáa pàdé nínú làákàyè wa so abi allah subhanahu wa ta'ala inú ramadan tá wáyé kí ọlọ́wọ́ ọba alekeola kó má sá gbà ní ìbáadà fún wa gbogbo àwọn ìta bá ń ṣe ní ìjọsìn àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá ṣe ní ìrọ̀rùn fún wa kó mọ́sá gbà lẹ́sìn fún wa kó mọ́sá ṣe àwẹ̀ gbígbà kó ṣe ní ìrọ̀rùn fún wa kó ṣe kìyàmù lẹ́yìn kó ṣe ní ìrọ̀rùn fún wa kó ṣe tìláwàtul Qur'an àti gbogbo àwọn dáadáa tí ẹ máa ń ṣe nínú Ramadan kí ọlọ́run bá lè kíọ́lá kí ó ṣe ní ìrọ̀rùn fún wa hadha wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk